وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث ورتب في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة ولموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله سنتكلم اليوم حول مرض من أمراض الاجتماع الذي قل من يتنبه أو ينتبه إلى هذا المرض وهذا المرض يسبب الخسارة والخسران للمسلم يوم القيامة إن لم يتب من ذلك المرض أو إن لم يستشف من ذلك المرض في هذه الدنيا ألا وهو مرض الغيبة إعلام عباد الله أن الغيبة منتشرة في أوساط المسلمين وقلما تجد مجلسا من مجالس المسلمين إلا وتجد وتجدهم يعني يغتابون تجدهم يتعاملون بالغيبة في مجالسهم وهذا أمر عظيم والغيبة كبيرة من كبائر الذنوب كما ثبت ذلك من حديث النبي صلى الله عليه وسلم وعلموا عباد الله أن هذه الغيبة قد فسرها لنا النبي صلى الله عليه وسلم في حديثه الصحيحة حين سأل قوم قومه أي أصحابه أدلون ما الغيبة قالوا الله ورسوله أعلم وقال لهم النبي صلى الله عليه وسلم ذكرك أخاك بما يفرح في غيبته هذه هي الغيبة وسألوا النبي صلى الله عليه وسلم أرأيت إن كان في أخي ما أقول وقال صلى الله عليه وسلم إن كان فيه ما تقول فقد اكتبته وإن لم تكن فيه ما تقول فقد بهته وهذا تعريف آه، تعريف النبي صلى الله عليه وسلم للغيبة وهذا أمر شائع بين الناس وقد حذرنا الله سبحانه وتعالى في محكم تنزيله من هذا من آه من الغيبة من هذا المرض حيث قال الله تعالى يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا يكتب ولا ولا, ولا تجسسوا ولا يكتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه فاتقوا الله إن الله تواب رحيم وفي هذه الآية إشارة واضحة إلى تحريم آه، الغيبة بألا تتكلم في غيبة أخيك بما يكره فيما إذا كان يعني بحجرته يستطيع أن يدافع عن نفسه لكن الآن تتكلم عنه بما يقرأ في غيبته ولا يستطيع أن يدافع عن نفسه ولذلك شبه الله سبحانه وتعالى ذلك بأكل لهم آه، المرء ميتا لأنك إذا أكلت آه، لهم أخيك حيا آه، إذا أردت أن تأكل لهم أخيك حيا يستطيع أن يدافع عن نفسه أما الميت الذي قد توفي قد مات لا يستطيع أن يدافع عن نفسه وكذلك حال من من تكتابه تتكلم عنه في غيبته ليس بحذرته حتى يستطيع أن يدافع عن نفسه ولذلك يعني يجب علينا أن نتنبه إلى هذا الأمر وهذه المصيبة قد يكون شره عظيم يوم القيامة بحيث يأتي من تكتابه ويأخذ من حسناتك وإن لم, يكن وإن لم تكن لك حسنات آه، أخذت من سيئاته ثم طرها آه، عليك ثم تحيط في الناس فالعياذ بالله وهذا ثابت من حديث النبي صلى الله عليه وسلم حين قال النبي صلى الله عليه وسلم من تعجبون المفلس منكم قالوا المفلس فينا من لا درهم له ولا دراهم أو ولا متاع فقال النبي صلى الله عليه وسلم المفلس, المفلس من يأتي يوم القيامة بحسنات أمثال الجبال ويأتي قد شتم هذا وضرب هذا وأخذ مال هذا فيأخذ هذا من حسناته وهذا من حسناته وهذا من حسناته حتى إذا فليت حسناته آه، أخذ من سيئاتهم وترها عليه ثم ترها في النار أو كما قال صلى الله عليه وآله وسلم وهذه عباد الله خسارة عظيمة أن تأتي يوم القيامة بصلاة وتأتي بالصيام وتأتي بالقيام وتأتي بالزكاة وتأتي بالأعمال الصالحة ثم يأتي هذا الرجل الذي كتبته في الدنيا أو شتمته في الدنيا أو أكلت ماله ظلما في الدنيا ويأتي ثم يأخذ حسناتك ربما هذا الرجل ربما لا لا يكمل صلاته في الدنيا ربما لا يكمل صيامه في الدنيا ربما لا يكمل الأعمال الصالحة في الدنيا ثم يأتي ويأخذ من حسناته حتى إذا فنيت حسناته أخذت من سيئاته ثم طرحت عليه وهذا أمر عظيم عباد الله يجب علينا أن نتنبه إليه أرجوكم الله وبارك الله أترى جموع النبي محمد صلى الله عليه وسلم abẹ́lọ́ ọba alikẹ́ ọlákọ́mọ́sá bá ti alékún kẹrẹ̀ alékún orí ajẹ́jẹta rẹ̀ fáwọn tàbí ànábì àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam tí tó fi jẹ́ òun náà ni aṣíwájú gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tá a gbé ọ̀rọ̀ mi lé bákan kálọ̀ lè máa lámàdájú ipe gbogbo ìlànà tí ẹ bá ń tẹ̀lé ìlànà nábi sallallahu alaihi wasallam òun náà ló lóore jù nínú gbogbo ìlànà káwà lọ lè màtó ogun tá a bá ti pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn ká mà pé anù ni ogun tá a bá ti pè lánù anù a máa gbé ní lọ sínú bínú ọlọ́ọ̀bà àlekíọlá ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run níbi tí a ti lágbára àti ibi dáa ti lágbára ká bẹ̀rù ọlọ́run ọba àríkíọlá níbẹ̀ káwà lọ lè mọ̀ pé ìpáyọ̀ ọlọ́run ọba àríkíọlá yìí ọ̀rọ̀ yẹ̀ ló jẹ́ fún gbogbo mùsùlùmí pátápátá ẹ̀rù ti ọlọ́run ọba àríkíọlá lónìí a sọ̀rọ̀ nípa nǹkan kan tó wúwo ni nínú àwọn àrùn tí ń bẹ láwùjọ káàkiri nǹkan yìí òun nígbàtí yóò bá túbá kó bẹ́ẹ̀ tí yẹn fi jáde kó láyé kí ni àrùn náà òun náà ni àrùn táà ń pè ní alìgíìbà òun náà ni ọ̀rọ̀ ẹ̀yìn kí yóò máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn àrùn kan ní nínú àwọn àrùn tó gbajúmọ̀ káàkiri gbogbo àwùjọ ó bẹ́ẹ̀ sí àbí ibùjòkó kan àbí ibùpàdé kan táà wá ní rí ipé kí kó jẹ́ pé jí ó máa ṣẹlẹ̀ ń bẹ̀ òun náà ní ká máa sọ̀rọ̀ ẹnìkan ẹ àbẹ́lòmí ká máa sọ̀rọ̀ rẹ̀ láìda ẹ ká máa sọ̀rọ̀ rẹ̀ ní nǹkan tó jẹ́ pé tó wà ń bẹ̀ ẹ kèése ó gbajúmọ̀ káàkiri láàrin àwọn olóṣèlú ó gbajúmọ̀ káàkiri láàrin àwọn ọmọ ó gbajúmọ̀ káàkiri láàrin àwọn òṣìṣẹ́ ó gbajúmọ̀ káàkiri láàrin àwọn tí wọ́n ń jòkó lásẹ̀mblì léríṣìíríṣìí káàkiri gbogbo àwọn nǹkan wọ̀nyí a ní ṣe kámọ́sàfẹ́kù rẹ̀ kò sí nǹkan tó fà á gbogbo òjòkó téèyàn bá ti jòkó téèyàn ò bá ọba níbẹ̀ téèyàn ò bá ti máa pé a ní dáadáa tẹ́yọ̀ bá ti máa pè ẹ̀ lọ síbi tó dáa láti máa kọ̀bàjẹ́ fúnra ẹni níbẹ̀ kò sí ìkàkà tẹ́yọ̀ ó fi rọ́pò rẹ̀ tó tayọ pé tẹ́yọ̀ máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ẹ̀wà rí tẹ́yọ̀ máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ẹlòmí ọmọ mo lè sọ lójú rẹ ló ṣe fún mi tó bá wà bẹ́ẹ̀ tẹ́rọ eléyìn là ń sọ àbí kí ni nǹkan tá à ń pè ní gíbà anábì anábì kí ni wọ́n ń pè ní anábì ló júwe fún anábi fi àwọn sọ̀hábà rìwánù láyé aléhìn lọ́jọ́ kan anábi ní àtẹ̀dìrúnà malgíba anábi ní ìjẹ ẹmọ tí wọ́n pè ní algíba ìjẹ ẹmọ tí wọ́n pè ní ọ̀rọ̀ ẹ̀yìn ẹ àwọn sàábíwá sọ fún anábi sallallahu alaihi wasallam pé Allahu wa rasuluhu a'lam ọlọ́wọ́ bá rí kí ọlá àtòjíṣẹ́ rẹ̀ ló nímájú anábi sallallahu Ànábì sallallahu alaihi wasallam òun ní ó ní tí wọ́n ń pè ní ọ̀rọ̀ ẹ̀yìn òun náà ní kó máa sọ nípa ọmọ ìyá rẹ̀ kó máa sọ nípa ẹnìkan ẹ̀ nǹkan tó jẹ́ pé ẹ̀ nǹkan tó kórìíra tó pé ẹnìyàn kórìíra kò ní fẹ́ ká máa sọ nǹkan ẹ̀ nípa òun ẹ̀ ńgbà tó tún wá sọ yìí bí ẹgbà ti yìí ńgbà tí ò sí bẹ́ẹ̀ òun náà ló fi sọ ẹ̀rì pé ọ̀rọ̀ ńláńlá ni ẹni tó kórìíra ni tí ò ní fẹ́ gbọ́ ẹ̀ kò tún wá sọ ní ẹ̀yìn rẹ̀ ẹ̀ ó di mélòó ó di méjì anábì sallallahu alaihi wasallam anábì wá sọ fáwọn sàábé pé ìtọ́pẹ̀ ní alìgbíbánu àwọn sàábé wá ń bí anábì ìdíwánúláyé aléhìm wọ́n wá ń bí anábì sallallahu alaihi wasallam pé àrọ̀áìta ìkánà fi ákìbà àkù ilẹ̀ anábì tó wá jẹ́ pé tí mo sọ nípa rẹ̀ yìí tó ẹ ẹnu mọ́ pé mọ́ kàn sọ lẹ́yìn rẹ̀ ni wọ́n bí ànábì tó tó bá nílẹ̀ ẹ̀kọ́ ẹ̀kíra ìṣúra rẹ̀ sallallahu alaihi wasallam fún wa ànábì ní in kana fihi ma taqul tó bá jẹ́ pé tó sọ nípa rẹ̀ yìí in bá ń bẹ lára rẹ̀ lóòótọ́ ẹ̀yìn tó sọ lára rẹ̀ ń bẹ lára rẹ̀ òkúrọ́ ni ìmọ̀ ń parọ́ lóòótọ́ erí kéta ni ìmọ̀ ń ṣe kéta lóòótọ́ ó wá sọ gbogbo àwọn nǹkan tó jẹ́ pé tí ń bẹ lára rẹ̀ ní lóòótọ́ ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ní faqad ìtìtàbùtà ànábì ní ìta pè ní gíbà náà ìta pè lọ́rọ̀ ẹ̀yìn tó jẹ́ pé tí bẹ́lá ẹ̀ náà ní lóòtọ́ ní òpin ìgbà tó ti jẹ́ pé ẹ̀yìn rẹ̀ ló ti ń sọ́run ẹ̀ anábì ni ó ti tẹ́kíní anábì ni ó ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn lánàá ẹ̀ àmọ́ tó wá jẹ́ pé tó tó wá sọ nípa rẹ̀ yìí tí ó bá sí ní ara rẹ̀ tó jẹ́ pé nǹkan yìí àràbú ni nǹkan yìí irọ́ ni tó dáhun lé nípa ìtọ̀hún ó tó wá sọ lẹ́yìn rẹ̀ anábì ni fọ̀kọ́dìbà hẹ́tìdà ìdó tó ṣe òun tó burú ẹ òun tó burú jù gíbà lọ ẹ òun náà ní albuhtan kí ló ṣe o parọ́ ma lẹ́yìn ìgbà tó wá dáadáa parọ́ ma tán ẹ o wá sọ ní ẹ̀yìn ẹ̀ so ibi tá a fi gbà pé nǹkan tó burú jáì ni so anabi sallallahu alaihi wasallam anabi ní nǹkan tí wọ́n ń pè ní gíbà ni táwọn náà bá wá fojú wo ìgbẹ́yìn káwa náà kí èsíra wa káwo àwùjọ wa káwo bí dáa ti ń jòkó káwo bí dáa ti ń pàdé kí ní lọ níbẹ̀ kí ní nǹkan tá a máa ń sọ nígbà tá a bá ti débẹ̀ sọ̀rọ̀ ọlọ́rọ̀ là á ń sọ ní àbá a ń sọ àwọn ọ̀rọ̀ tí ó máa ṣàǹfààní fún wa a gbọ́dọ̀ pàkíyèsí eléyìí ẹ wá rí bí àrùn yìí ṣe burú tó ọlọ́run ọba àlejò ọlá náà ó pàkíyèsí wa sí nínú alukur'an ọlọ́run ọba

àwọn àbámọ́dá àwọn èrò lérísìírísìí ẹ mo sì rò pé báyìí náà ló ṣe mo sì rò pé báyìí náà ló ṣe mo sì rò pé báyìí náà ló jẹ́ mo sì rò pé báyìí náà ló rí ọ̀rẹ́ nìkan ti ń bọ̀ láti kọ̀rọ̀ kan ó jáde níbi kan ó wá níbi tí ń bọ̀ yẹn mo ibi tí ń bọ̀ ó ni mo rò fún ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní iná bá dọ̀zọ́ ní ìzù ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní apá kan nínú àwọn àbátẹ̀ máa jáì ẹ̀yìn ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní ẹ̀ṣẹ̀ ní ohun torí pé àbá tó dá tí ó wá rí bẹ̀ nípa ọmọ ìyá rẹ̀ ó ti pẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá látara rẹ̀ ọwá ń sọ ìwò omi tí ó yà sí ó tún wá yà tán wọ́n náà tún dólẹ́gbẹ́ kan ó wẹ́yìn ó tún sápamọ́ tún lọ ní mo mọ̀ ibi tí ń lọ ní ni wọ́n ẹ má sọ pinpin ara yín ẹ má ara yín ẹni tí ń sa burú ní kọ̀rọ̀ má sọ pinpin pé mo fẹ́ mọ̀ tí ń ṣe ní kọ̀rọ̀ yàrá rẹ̀ bèèrè lọ́wọ́ àwọn tó aládùúgbò rẹ̀ mọ̀ ń pa alágbájá kí ni máa ń ṣe ládùúgbò kí ni máa ń ṣe ní kọ̀rọ̀ ẹ̀dá òkìrí wà tẹ́ tí ó dá tẹ́ màmá tí máa ń ṣe ní kọ̀rọ̀ eléyìí ọlọ́ọ̀bá àlekè lá ní ká máa ṣe ẹni tí máa ń ṣẹ̀ṣẹ̀ ní kọ̀rọ̀ ẹ̀ ìbẹ̀rù ọlọ́run sẹ́kù lọ́kàn rẹ̀ náà níbi ṣe ní kọ̀rọ̀ ìbá àwọn kan wọ́n jáde sí gbangba tí wọ́n fi ń ṣe ọlọ́ọ̀bá àlekè ọlá ní gbangba pé kò sẹ́ni kan sẹ́ni kò ṣe fún ẹni tí máa wá ń ṣe ní kọ̀rọ̀ tí ọlọ́ọ̀bá àlekè ọlá lẹ́yìn tó bora ìláti àríkẹ́lá ní àwọn apá kan ẹ má máa ṣe kíni ẹ má sọ̀rọ̀ àwọn apá kan lẹ́yìn هذا هو محل الشاهد ibi ilé nǹkan tá a fẹ́ fi jẹ́rìí níbi àyà yìí ẹ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ní ẹ má máa ṣe kíni ẹ má máa sọ̀rọ̀ ara yín lẹ́yìn ọlọ́wọ́ bá àríkẹ́ọlá wá ní ayuhibbu ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá ní sí yóò wu ẹnìkọ̀ọ̀kan nínú yín kéèyàn máa wá jẹ ẹran ọmọ ìyá rẹ̀ ẹjọ́ ẹran ọmọ ìyá rẹ̀ lókùn bété kò máa wá jẹ anábìsọ̀lá wà kò sẹ́ni tí ó fẹ́ bẹ́ẹ̀ ẹ ọmọ ìyá rẹ tó kú wọ́n wá mú ọ̀bẹ ọmọ wá mú ọwá bẹ̀rẹ̀ sí gé ẹran rẹ̀ ní básíbásí ẹ ọwá tẹ ìsọ́bẹ̀ ọwá ń jẹ ẹ kò sẹ́ni tí ò ní kórì arú kaba yìí àfi tẹ ẹni tí sùn bá ti jòkó nú ẹ̀mí rẹ̀ ẹni tí sùn bá ti jòkó nú ẹ̀mí rẹ̀ tó yẹ kóhùn ni òní segin ni òun náà ni òní rí nǹkan yìí sí nǹkan tó burú ẹ rí i pé lọ́lọ́wọ́ bá lè fi nítorí pé àwọn tí ò sí gbàgbọ́ lára wọn tán ní tí ó fi là òun náà ni pé kó lọ lè wá ìjàgbẹ̀yàn wá òun láàfi ṣe ọbẹ̀ fún ọ tó fi lówó yóò rẹ̀dì láti jẹ́ tán bá ní ó lọ lè wá eríṣiríṣi nǹkan ẹ̀yà ara àwọn èèyàn wá ipé òun làwọn òfin sí ájò fún ó rẹ̀dì láti jẹ́ nítorí àwọn onímọ̀ wájú kó yíwa pé ọlọ́wọ̀ bàrí kí ọlá ó fi ọ̀rọ̀ ẹ̀yìn ó fi wékè yóò jẹ ẹran èèyàn lókùn bété kí ní ọ̀nà tó fi gbà fi jọra wọn ọ̀nà tó fi gbà fi jọra wọn òun náà ni pé òkú tó kú yìí kò lágbára láti ṣe nǹkan kan wá jẹra rẹ̀ lẹ́yìn ń jẹra rẹ̀ lẹ́yìn tó ti kú tán tó ẹ pé ńgbà tí ń bẹ láàyè ni lè mọ́ ní ti báyìí ara ẹ̀ lójú yẹn tó wà láàyè bí bá lágbára láti ṣe kíni láti tí ó bá lágbára láti dáfún yóò sì lágbára láti pariwo tí káwọn èèyàn wá ṣàánú àmọ́gbà tó ti kú tán tí ó lágbára kankan ó wá yọ̀bẹ̀ tí ó wá bẹ̀rẹ̀ sí gẹ́ra rẹ̀ so eléyìí bó ṣe lágbára tó ìjá burú tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí ó sí ń bẹ̀ tó wá ń sọ̀rọ̀ pé yóò lálàyé kan tí ó ṣe nípa rẹ̀ ẹ̀yìn kan báyìí tí máa ń ṣe ní tíwáìpín bẹ̀ẹ̀bẹ̀ ni yóò lè ṣàlàyé fúnra rẹ̀ dáa kò rí bẹ́ẹ̀ nǹkan báyìí ló sì tẹ́lẹ̀ báyìí ló ṣe rí so iná lọ́lọ́ọ̀bá rẹ̀ kí ó láti ṣe kí ni ó wà fi rí wé àwọn ẹ̀rí ọlọ́ọ̀bà àríkọlá ní wọ́tẹ́kùnlá ó wá parí rẹ̀ pé wọ́tẹ́kùnlá ẹbẹ̀rù ọlọ́ọ̀bà àríkọlá ó túnmọ̀ pé ìṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àìbẹ̀rù ọlọ́run òun náà ni máa ń bóyà débẹ̀ àìnípayà ọlọ́ọ̀bà àríkọlá òun náà ni máa súnyà débi kéèyàn máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn òun náà ni kéèyàn máa jẹ ọmọ ẹran ọmọ ìyá ẹ̀ lẹ́yìn àìníbẹ̀rù ọlọ́ọ̀bà àríkọlá òun náà ni máa gbéyà débẹ̀ ọlọ́ọ̀bà àríkọlá wá ní ẹwà máa túbà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá inna Allaha tawwabur rahim ní ẹ̀má túbà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ọlọ́wọ́ ó gba báyàn látara tí èyàn ti ṣe nínú aburú tí ẹ bá tó wá sọ́dọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá tó bá tó wá gbà tó pé àyàtá ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́tún wá kẹ́yàn so eléyìí òun náà ni àdéhùn àti ọ̀nà àbáyọ tí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ti làkalẹ̀ fún wa nípa ẹni tó bá kó sí àwọn kankan nínú àwọn tí ó dá nínú àwọn aburú yìí àbí aburú mi nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ọ̀bá àríkẹ́ ọlá ní ká má débẹ̀ ẹ̀rù sí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá bí kíní ìṣe lágbára tó bí bí báyìí bó ṣe burú tó aburú rẹ̀ lágbára débi pé ẹni tí ó wà dáadáa ẹni tó láwọn kùdìẹ̀kùdìẹ̀ láyé táà ti ń fojú èèyàn búwò táà ti ń fojú aláìdáwò yóò wá tíjọ́ ògbéjà kìíyàmà látara pé yàn ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn yóò sì wà nínú àwọn tí ó ṣe gíní yóò wà nínú àwọn tí ó rí kìíyàmà kọ́dà tí ò ní wọná síwájú kó tó wà tí síwájú kó tó wà ìjọ́nà tó wá tíjọ́ gbèrè alìkìyàmà a wà rí ẹlòmíì tó jẹ́ pé èèyàn dáadáa ni nígbà tó wà láyé ẹ̀yìn àfáà ni onímímọ̀ ni ẹni sílọ́n dáadáa ni kò sí tẹ́ ìwà ní dáadáa tẹ́ ní bàbẹ́ irú ẹni bẹ̀ tó wá tíjọ́ gbèrè alìkìyàmà yóò sì wá di kíni yóò wá di ẹni tí ó wọná látara kíni a sọ yìí Ànábì sallallahu anábi sọ fún wa nínú hadithu rẹ̀ anábi fi àwọn sọ̀hábà ìjọwàlù láyé aláìhìm anábi ni mọ́ta àdúnà lè mú anábi ni ta lẹni tẹ́ ẹ̀kà fún ẹni tí ò ní kankan

Ah, Ànábì sallallahu alaihi wasallam wá ní ẹni tí ń jẹ́ muflisu nínú àlùmọ̀ yìí ẹni tó jò kalẹ̀ ẹni Ànábì sallallahu alaihi wasallam òun ni ó ní òun náà ni alladhi yati yawmal qiyamah ẹni tó ikú tó wá díjọ́ ọ̀gbẹ́dẹ̀ alkiyama yóò dé ẹn yóò dé tó wá díjọ́ ọ̀gbẹ́dẹ̀ alkiyama bí ah, hasanatin amsali aljibal gbogbo dáadáa àwọn dáadáa irisirisi òun náà ni ó kùnrin tó wá díjọ́ ọ̀gbẹ́dẹ̀ alkiyama anábíwárò yìí dáadáa ẹgbó ti pọ̀ tó ẹn dáadáa àwọn ó ṣe kí ni yóò ga òkè ni tó jẹ́ pé ta bá rírẹ níbẹ̀ pẹ̀lú dáadáa yìí a ní fọ́kànbalẹ̀ pé àpò sí tó kù ẹ̀ẹ́ kankan ṣe zero tán kí rẹ níbẹ̀ kó sì máa ṣe kíni kó sì máa wọ̀nà àlìjẹ́ndà lọ inú ríwáyà mi ẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam ní yáàtí bi salatin wa siyami wa zakat Ànábì nírú ẹni bẹ́ẹ̀ yóò dé pẹ̀lú oorun yóò dé pẹ̀lú àwẹ̀ yóò sì dé problem bí zàká problem bí àwẹ̀ kò problem níbi irun ẹ̀ ó sì dé pẹ̀lú gbogbo àwọn tẹ́ dáadáa lóríṣiríṣi anábi wá ní pẹ̀yàtí àmúgbà tó dé yìí nínú fáìlì ẹ̀ ìbẹ̀ẹ̀bẹ̀ yí pé ọ̀dọ́rọ̀bà hàdá ó na eléyìí lọ́nà ìtọ́ wọ̀ṣátàmà hàdá ó bú eléyìí lọ́nà ìtọ́ wà ákàdà máàlá hàdá ó sì gbádùkà eléyìí lọ́nà ìtọ́ ẹ níbòmí wọ̀sáfàká dáma hàdá ẹ ó ta ẹ̀jẹ̀ eléyìí lẹ̀ lọ́nà ìtọ́ ọba ọmọdún àbí rẹ̀ jẹ́ lọ́nà tí ó lẹ́tọ̀ọ́ anábìsọ̀láwà alẹ́ wọ̀sálàm ní fàyàkù hádá min hasanatihi ẹni tó búlọ́lá ìtọ́ yìí òun wà fẹ́ dé ó fẹ́ gbẹ̀san rẹ̀ ẹ̀ kò sí pé wọ́n náà bú padà mọ́ ẹni tó nà lọ́nà ìtọ́ yìí kò sí pé wọ́n náà mẹ́gbà wọ́n náà ná padà ó dá márùn mọ́ náà ó dá nàmí ní mẹ́wàá lónìí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́tò bá ti jọ gbìdàrí kìyàmà ẹni tí wọ́n fi sáfẹ́lẹ́sàn òun náà ni kó múnú dáadáa rẹ̀ wọ́n wà fún ẹni tó da ìjẹ́lẹ̀ lọ́nà ìtọ́ yóò múnú dáadáa rẹ̀ wọ́n fún ẹni tó jẹ owó rẹ̀ lọ́nà ìtọ́ wọ́n múnú dáadáa rẹ̀ wọ́n fún anábìnrin tí dáadáa bá ti wá tán àwọn èèyàn sì tún sẹ́kúnlẹ̀ tọ́fẹ́ gbà ẹ̀yìn tí wọ́n náà bá jòkó tó bá ronú dáadáa wọ́n náà ronú tó bá kú lónìí èèyàn mélòó ni ó ní ẹ̀tọ́ rẹ̀ tí ó gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀mí ló ló ti bú lọ́nà àìtọ́ ẹ̀mí ló sọ ẹ̀láì lọ́nà àìtọ́ ẹ̀mí ló jẹ́ dúkìá lọ́nà àìtọ́ tó jẹ́ pé tó bá díjọ́ ọ̀gbìn dàrí kìáàmà yóò rẹ̀ dìpọ̀ òun fẹ́ gbà wọ́n náà wá ogún dáadáa tó ṣe ǹjẹ́ yóò kárí wọn tó bá tẹ̀fẹ́ fún wọn tó bá díjọ́ ọ̀gbìn dàrí kìáàmà ẹ̀ ànábì wá ń ti dáadáa rẹ̀ bá ti wá tán ẹ̀ fọ̀ yóò kádú ẹ̀fọ̀ yóò kádú mi sẹ́yìn áàtì ànábì tó máa wà rí ọ̀sẹ̀ làm nígbàtí dáadáa bá ti tán tẹ́ni ìsìnkẹ́ gbá tí ẹ̀ wó tún wá mú nínú aburú rẹ̀ ní nǹkan tí ó ṣe kíni ní nǹkan tí ó ṣe déédé dáadáa ọlọ́ọ̀bà àríkẹ́ lámọ̀ tí ó ṣe déédé rẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ láwọ̀ àríkán mú wọ́n wà dáa sínú kí ni ó dáa ní òṣùwọ̀n rẹ̀ tó má torí àfi náà tó lẹ́yìn ìgbà kò sí nǹkan kan má nígbà tí ò ti sí dáadáa ni ó jù rẹ̀ níbẹ̀ sínú lẹ́ni tó bá jọ gbé dàlùkì àmà ẹ wá wo ẹ tó kírun ẹ tó gbáwẹ̀ ẹ tó nígbàgbọ́ ẹ tó ṣe gbogbo dáadáa nínú àwọn nǹkan kí tó jẹ́ pé nínú àwọn muamalat inú àwọn àbálòpọ̀ ìbálòpọ̀ láàrin ara wa lásán táà mọ̀ fojú kéré ẹni tó ti dé pẹ̀lú dáadáa tí ó wà á di pé kíni tí ó wà á dẹni tí ó wọ̀ náà tó bá ti jọ ògbé dàrú kìyàmà bọ́dà bó ti ẹ̀jẹ́ pé kò ní ṣe gbére nínú náà yẹn àmúyẹ kọ́kọ́ jíyà gbogbo àwọn nǹkan tó ṣe yìí so kò sí nǹkan tí ó fà á ẹni tó tayọ kíni tó tayọ inú àwọn aburú báyìí tó jẹ́ pé bíbà òun náà bẹ nínú aburú báyìí aqulu ma tasma'una wa astaghfirullaha li wa lakum الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن الغيبة أمرها عظيم عند الله سبحانه وتعالى ويجب أن نحذرها ونحذر الناس منها واعلموا عباد الله أن شر الغيبة يتفاوت باختلاف ما ينتج منها من الشر وغيبة الأمراء وولاة الأمور أعظم وأشد شرا من غيبة عامة الناس وكذلك غيبة العلماء أعظم وأشر مقتا من غيبة غيرهم من الناس وذلك لأن غيبة آه، الأمراء يجعل الناس يتمردون عليهم ولا ينفذون أوامرهم وكذلك غيبة العلماء يجعل الناس يردون ما يردون ما عندهم من العلم وإذا أفتوا الناس لأنك قد اكتفته وقد قلت فيه يعني أشياء شنيعة وإذا أراد أن يعظ الناس أو يبدي الناس لا يقبلون ذلك منه لماذا؟ لأنك قد اكتفته وقد قلت من ورائه أشياء أدعوكم الله وبارك له التركات كفوا النبي صلى الله عليه وسلم abẹ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá wọ́n sábà àti àríkún kẹrẹ àti àríkún orí ajẹ́ jẹta rẹ̀ báwọn sàbí ànábì àti ògbẹ́ tó wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam yóò fi jẹ́ ọ̀gbẹ̀rẹ̀ kìyàmà ẹ̀rù sí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ẹjá lọ lè pàdámà dájú pípé tí aburú rẹ̀ ó sì tóbi tó jẹ́ pé bẹ́ẹ̀ ò bá túbá kò ní bẹ́ẹ̀ yóò múyàn pàdánù gbogbo ọ̀pọ̀lọpọ̀ dáadáa téèyàn ṣe àbí kí o tẹ pàdánù gbogbo dáadáa téèyàn ṣe nígbà téèyàn wà láyé tí ó wá múyàn ṣe déédéé pẹ̀lú ẹni tó wò jẹ́ ṣe ìgbìyànjú dáadáa kankan nígbà tó wà láyé lọ ẹ̀yẹ́rú sí ọlọ́wọ́ bá rí kíọlá ẹjá lọ lè mà ipe ká sọ̀rọ̀ ẹni lẹ́yìn bí bàtà ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí gíbà wọn ó ṣe kí ó burú jùra wọn lọ àwọn gíbà kan bẹ àwọn ọ̀rọ̀ ìyà wọn kan bẹ tó jẹ́ pé ó burú látara nǹkan tí ó tààrà rẹ̀ bọ́ látara àwọn nǹkan tí ó bí òun náà ló jẹ́ kó tún burú ìtàwọn mi lọ ká máa sọ̀rọ̀ àwọn aláṣẹ ká máa sọ̀rọ̀ àwọn eléri àwọn tí ń darí ìlú ká máa sọ̀rọ̀ wọn lẹ́yìn ẹ aburú rẹ̀ lágbára ó burú ju ká máa sọ̀rọ̀ àwọn tí wọ́n kàjẹ́ àwọn èèyàn lásán láwùjọ lọ láwọn tí wọ́n ti adarí láwùjọ kí ló fà á ẹni tá a bá aléríta ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ẹ̀yìn tá a ti sọ kò ní jẹ́ kí wọ́n máa tẹ̀lé àṣẹ tó bá pa wọ́n láṣẹ wọn ò ní tẹ̀ láṣẹ rẹ̀ yóò jẹ́ kí wọ́n máa láyà sí yóò sì jẹ́ kí wọ́n máa rí ní alábòsí so irú eléyìí òun náà ní wá àwọn nǹkan tó wọ́pọ̀ láwùjọ wa tó jẹ́ pé tẹ́ bá rí àwùjọ míì wọ́n ní politics wọ́n láwọn sọ̀rọ̀ nípa politics tàbá wá ń sọ̀rọ̀ yìí kí ni nǹkan tí wọ́n máa sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìjọba ni wọ́n máa sọ ìjọba yóò dá ìjọba yóò ṣe gbá ìjọba yóò sàwó wọ́n máa sọ eríṣiríṣi tó jẹ́ pé kò sí ìjọba àwọn níbi tán ti ń sọ kò sí rẹpẹtẹsífù rẹ̀ ń bẹ̀ tí ó lè máa ṣàlàyé fún yín pé ń láàṣẹ yìí à ń gbìyànjú ẹ̀yìn kọ́dà àti tí édèmí báyìí kọ́dà nǹkan báyìí la ń gbìyànjú láti ṣe ẹwà ń bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọn lẹ́yìn níbi tẹ́ kó àwọn èèyàn jọ sí bóyá nítorí kan bá wà lẹ́yìn tí báyá torí kan bá wà nínú pátì tí yí àbíkún bá dìgbò fún yín ṣògbòrò àwọn eléyìí yóò wà ní jẹ́ káwọn èèyàn ó ka àwọn tí wọ́n bá jẹ́ olórí kúmá tàbá ti dákọ pé eléri kẹ bá dákọ rẹ̀ báyìí wó kò sí ẹni pé ni ẹni tí ó wúlò ẹni tí ó ṣe gba ẹni so iná ló fà tó fi jẹ́ pé ká sọ̀rọ̀ eléri ká máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn òun tún burú aburú rẹ̀ ga ju ká máa sọ̀rọ̀ àwọn èèyàn míì lọ tó jẹ́ pé kèése pé wọ́n láṣẹ kan so eléyìí burú jáì nínú àwọn nǹkan tó tún nínú àwọn ìtọ́tún burú nínú ọ̀rọ̀ èyí òun náà ni kéèyàn máa sọ̀rọ̀ àwọn àfáà kéèyàn máa sọ̀rọ̀ àwọn onímímà kéèyàn máa sọ̀rọ̀ wọn lẹ́yìn nínú àwọn nǹkan tó burú jáì nítorí pé tẹ́yàn bá ti sọ̀rọ̀ onímímà àbá àtẹ́yẹ wá ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn kò sí ìkọ̀kan tí ó máa bí tó tayọ pé àwọn tí máa ń pè sójú ọ̀nà ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá àwọn tí ń ṣe wá sí fún wọn ò ní tẹ̀kún ò ní ṣe kí ni kò ní jẹ́ kankan lójú wọn mọ́ wọn ò ní káàkì kankan tó bá ṣe wá sí wọn wọn ò ní gbọ́ wá sí wo lẹ́ ń ṣe fún wa ṣe bá ti gbọ́ ogbó ti iná ẹ̀ ọ̀rọ̀ ogbó lẹ́ ń pè wá lọ ṣe bá ti gbọ́ tẹ́lẹ̀ yìí náà ṣe tó sì jẹ́ pé ogbó rú àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ pé bóyá tó bá sọ nígbà tí àfáà yẹn bá wà bẹ́ẹ̀ bóyá yóò láǹfààní láti dìbẹ́ndì ara rẹ̀ bóyá ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n gbọ́ yóò ọ̀tọ̀ ní nǹkan tó ń rí bóyá náà ló ti ẹ̀sà ti ṣe gani tí ó padà wá mọ̀ kóhùn lòó sáàtìṣe nígbà tó wá rí pé ojú rẹ̀ ló ti pàkíyèsí rẹ̀ nígbà tó bá lọ lè bá àwọn ìgbà tó wá ń sọ lẹ́yìn rẹ̀ níbi tí ó ti sí ń bẹ̀ tó ń sọ níbi tí ó ti láǹfààní láti dìfẹ́ndì ara rẹ̀ eléyìí yóò jẹ aburú láńlá yóò sì jẹ́ kí gbogbo àwọn tí máa ń pè sójú ọ̀nà ọlọ́ọ̀bà àlejò ọlá kan ti ẹ̀mọ́bẹ̀ẹ́ tẹ́tí sí tí wọ́n bá wá fẹ́ tẹ́tí sí aburú kí ní ó dálẹ̀ ẹ aburú pé àwọn èèyàn ní ma tẹ̀lé òfin ọlọ́ọ̀bà àlekíọlá nítorí pé tí ń pè wọ́n sí òfin ọlọ́ọ̀ ni wá àti tí ń ṣe fún ẹ̀yí tọ́lọ̀ọ̀bà àlekíọlá ara kó jíṣẹ́ ni ẹ̀yìn kò àwọn èèyàn wá tẹ̀lé mọ́ látara kíni látara gbígbà téèyàn ṣe ẹ̀rì pé aburú eléyìí náà aburú tó ga ni tó eléyìí wá wọ́pọ̀ káàkiri tó jẹ́ pé ẹlòmíín fẹnu ṣe gíbà ẹlòmíín fọwọ́ kọ gíbà ẹlòmíín fi ìṣe sí ibi kọ gíbà ẹ̀yìn tó gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí aburú láńlá ni ẹlòmíín ó sì rí nídìí pé tóun ṣe yìí kọ́dà ló dájú ẹ̀kọ́dọ̀ òun fi ń sàtúnṣe nínú ẹ̀sìn ni gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tó yẹ ká pàkíyèsí ni nǹkan tó yẹ ká sọ́ra fún ni nítorí pé aburú rẹ̀ tó bá dijọ́ ògbédà alìkìyàmà nǹkan tó lágbára ni ẹ̀yẹ̀ oríṣi ọlọ́wọ́ wa ipe àwọn ibì kan bẹ tó jẹ́ pé wọ́n yọ àlàfo rẹ̀ lẹ̀ ipe a ní ka nǹkan yẹn sí gíbà kọ́dà ní ká àti pé a sọ̀rọ̀ ẹni yẹn lẹ́yìn nígbà tó tó àìpẹ́ nìkan wá béèrè fátíwá ó wá béèrè àlámọ̀rí nípa ẹ̀sìn kan lọ́wọ́ rẹ̀ tó wá jẹ́ pé ó wá ní àà lágbájá ẹ̀yìn kan bá ìṣẹ̀lẹ̀ láàrin lágbájá àti lágbájá ẹ̀rí pé lágbájá ni ò sí bẹ́ ẹ̀yìn gbà tí ń béèrè fátíwá yẹn ọ̀rọ̀ ẹni tó sọ nígbà tí ò sí bẹ́ eléyìí wọn à ní kàkún ọ̀rọ̀ ẹ̀yìn tó bákan náà nígbà tá a bá ń jẹ́rìí ẹ̀yìn gbà tá a bá fẹ́ jẹ́rìí nípa ẹnìkan tán wá pè wá tán wá fẹ́ fi à ní kàkúnnù gíbà tó nínú àwọn nǹkan à ní kàkúnnù gíbà indal fọ́há wàlí ti ṣáàrọ̀ nígbàtí èyàn bá wá kí èyàn ó ti gíní tí ìbá bèèrè ìmọ̀ràn lọ́dọ̀ èyàn nípa nǹkankan tó àyíká ilé ìkún gíbà lápèjúwe ọkùnrin kan ọkùnrin kan tí obìnrin kan tọ́kùnrin kan wá bá olóhun fẹ́fẹ́ kò sì máa arákùnrin yìí ó sì mọ̀wọ́ mọ́ ipẹ́ àmúmọ̀ ọmọ lágbájá yìí ó wá gbọ́ lẹ́yìn ipẹ́ ẹ̀dàkùn lágbájá tó kọnu sí ni ẹ̀dàkùn kílẹ̀ mọ̀ òun náà ní pé máa parọ́ òkúrọ́ ní o ẹ̀ẹ́ tó bá ní àwọn tó bá ní ẹ̀ká àárọ̀ àríkẹ́ tó lọ̀lẹ̀ wòta pé sílẹ̀ má lóòtọ́ ibi tí rọ̀lẹ̀ lágbára dé ní máa parọ́ ẹ̀ẹ́ ó sì ní kíni ó sì máa bínú púpọ̀ ọ̀rọ̀ kékeré báyìí yóò ti kíni yóò ti dàbínú lẹ́ni kó wá nítorí pé ìjẹ̀rẹ́ ọlọ́wọ̀ bá rí kí ọlá ó fẹ́ kí ẹni tí ó kí ni ẹni tó fẹ́ bèèrè bèèrè rẹ̀ yìí ó fẹ́ kó wà lórí kọ́rọ̀ àti ma ń bínú tó bá ní kò sí problem mìíràn ní sùúrù ní ẹgbẹ́ pẹ̀lú bínú rẹ̀ kò sí wàhálà ẹ̀yìn tó bá ma parọ́ kò sí wàhálà ma change ẹ̀ kò sí ẹgbẹ́ òsì ma fúnra rẹ̀ ni tó wá délé rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí lù lẹ́yìn ọ pé ìmọ̀ ọwọ́ rẹ̀ yá sí o ẹ̀yìn yóò ti kó lúlùbò yẹn ni so wọ́n náà ń sọ pé kò sí wàhálà ẹgbẹ́ àwọn tí wọ́n tán sùúrù ni èmi ò ní sùúrù oṣù àgbà àmàlà bẹ́ẹ̀ irú eléyìn àmọ̀pọ̀wọ̀ èlò tiwa so ẹni tó bá lọ lè bá bóyá obìnrin náà wọ́n lọ lè bóyá ọkùnrin náà ló fẹ́ fẹ́ obìnrin tó wá bá wọn náà pé á ah, lágbájá yìí mo rí pé ọ̀rẹ́ ní mo sì pẹ́ súnmọ́ra yín ó sì wù kí n fẹ́ gẹ́gẹ́ bí obìnrin ẹlẹ́kùn kílẹ̀ mọ̀ nípa rẹ̀ wọ́n tó jọ́ rẹ̀ rẹ̀ mọ́ sọ pé á ah, ah, ìní sọ nǹkan tí mo mọ̀ nípa rẹ̀ ó gbọ́dọ̀ sọ nǹkan tó mọ̀ nípa rẹ̀ nítorí pé eléyìn ní tí ó ní kíni ó ní ìdìnà sí àlátọ̀dọ̀ rẹ ni irú eléyìn ní tí ó ní ìdí ìṣàárọ̀ látọ̀dọ̀ rẹ ni túláàtì ó náà kéyò sọ sójú àwọn agbọ́nrin báyìí ní tí eléyìn àníkà kíni wọn ò ní kàkún bí bá gẹ́gẹ́ náà ni ní indaman azharol fisk ẹni tó bá fi ìwà abú ìwà kòkí òfin àtìta ẹni ṣe gbangba kò tí ẹ̀fí pamọ́ ní kọ̀rọ̀ gẹ́gẹ́ bí lápòjúwé nìsín ẹni tó pé mú tí yóò máa wá tàbí ẹgbẹ́ àwọn ìmọ̀ àárí ẹwà sọ pé alágbájá tẹ́ ríhun ah, ìmọ̀ mú tí so increase school ti ń fi hàn síta kìí ṣe pé ìsàtò fi pamọ́ nígbà tí gbogbo èèyàn mọ̀ sí kíni tí wọn mọ̀ mọ́ àti kí èèyàn sọ pé alágbájá ah, báyìí ń ṣe nǹkan báyìí láti fi ṣe kíni láti fi sọ àwọn èèyàn lára kó níbi aburú rẹ̀ irú eléyìí kìí sínú àwọn kíni kò sínú àwọn nǹkan tí a máa kàkún kíni a máa kàkún mọ̀ pé ni àbí yóò ni tí ò fi wá quality yóò sì máa tàbí pé quality yẹn ní ẹnìkan á lóun lọ́rọ̀ dá ẹ̀mọ́ àlọ́dọ̀ rẹ̀ o ẹ̀yìn wọn a máa ṣe kíni ìdíbò àǹgbà kan wọn wọ́n mọ́ ṣe kíni wọn a máa fi nǹkan irú eléyìn nísìn ní mọ́sílàá nítorí àǹfààní fẹ́ nìyẹn kó wọn bá kó sínú aburú tí wọ́n ti kó sí ni so eléyìí òun náà nínú àwọn ọ̀nà tó jẹ́ pé kíni tó jẹ́ pé àní kàákú pé èèyàn ṣe kíni èèyàn sọ̀rọ̀ yẹn lẹ́yìn ẹ̀ní tó wá gbẹ̀yìn nípa rẹ̀ òun náà ni pé nígbà tí èèyàn ti wá gbọ́ wà sí ẹ̀yìn o ti wá mọ̀ pé à kò mọ̀ dákẹ́ ọmọ sọ̀rọ̀ ọmọ yẹn lẹ́yìn ọ̀nà wo lágbàtà fi túbá àwọn onímọ̀ ajóyé wa pọ́nà tí èèyàn máa fi túbá kúrò níbi ẹni tí èèyàn ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn

òmọ̀kó sọ̀rọ̀ ohun tẹ́lẹ̀ lẹ́yìn ẹ̀yìn wọ́n túbọ̀ tó àlọ̀ lépa pé mo ń sọ̀rọ̀ ẹ̀lẹ́yìn ohun pẹ́ẹ́nú wà bí i tẹ́ àdúrà ti súnmọ́ ara tó yìí àdúrà dáadáa tí mo ṣe fọ́ yìí àtúntò ṣe báyìí lẹ́yìn yóò tún wá bí nǹkan míì tí ó tún wá bí fìtínà wọ́n nírú eléyìí wọ́n ní kéèyàn máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa níbi tó ti sọ̀rọ̀ láìdá lẹ́yìn èyí jẹ́ ó sà ní dáadáa tí wọ́n fi rò pé àìdá rẹ̀ ni wọ́n máa sọ àwọn dáadáa rẹ̀ tó mọ̀ yẹn wọ́n náà máa sọ bí jẹ́ bá ti jòkó ah èyàn kan tó náìsì ní o kọ́lá mọ̀nà tí gbàtà fi ṣe báyìí kọ́lá ó fún ó ṣe báyìí tó ti sọ àìdá rẹ̀ tẹ́lẹ̀ innal hasanati yudhibna as-sayyi'at gbogbo àwọn dáadáa tó bá ti ń sọ yìí nìsín yóò máa pa àìdá rẹ̀ tó ti sọ rẹ̀ so wọ́n ní bákan náà kí ẹ̀ tó wá máa gbìyànjú kí ẹ̀ máa wá tọrọ àforíjì fún lọ́dọ̀ ọlọ́ọ̀bá àríkíọlá lágbájá gbogbo àwọn tí mo sọ̀rọ̀ wọn lẹ́yìn láìdá ọlọ́run dákùnmọ́sà bá ń yááfì wọn dákùnmọ́sà bá ń foríjì wọn eléyìí náà ló fi tẹ́kíní òun náà ló fi tura rẹ̀ lẹ̀ kúrò níbi gbogbo àwọn ọ̀rọ̀ wọn tó ti sọ lẹ́yìn òun náà ni òfin ní ìdíjọ́ ògbédà kìíyàmà kó jẹ́ pé gbogbo ẹni tí ó mọ̀ tẹ́lẹ̀ wọn ò mọ̀ nígbà tó fi wà láyé àmọ́ lọ́wọ́ bá àlékẹ́ ọlá gbogbo tó ni ó ti di ọjọ́ ògbédà kìíyàmà so eléyìí òun náà lọ yẹn ọ̀nà tí yóò gbà tí yóò fi túbá kò níbi àkẹ́yìn máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ẹ̀rí gbígbà tá ń ni inú àwọn aburú tí ẹ̀ máa ṣe kíni tí ẹ̀ máa fà hàn ṣe aburú pọ̀ tàbí sọ̀lá wà lẹ́sọ̀lá sọ pé ẹni tó bá ti lè garanti ahọ́n rẹ̀ ẹ̀ tó lè kó ahọ́n rẹ̀ dúó tó ti lè kó abẹ́ rẹ̀ dúó àwọn kan méjì tó lè garanti rẹ̀ fóun anábì lóhun garanti àlìjẹ́nà fún ọ nítorí pé àwọn aburú tí ẹ máa ń fi àwọn nǹkan wẹ̀ ṣe àwọn aburú tí ó lágbára ni abẹ́lọ́wọ́ bá àríkẹ́ọlá kọ́mọ́sà jẹ́ ká mọ̀ lórí lórí kó já tẹ̀lé abẹ́lọ́wọ́ bá àríkẹ́ọlá kó já má bàjẹ́ níbàjẹ́ fọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá kó jẹ́ ká jìnà sí Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad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 آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم